sára mo bẹ̀rù ẹ ò rí bódò mi bá rèlé. Yorùbá ẹ fi sára mo bẹ̀rù ẹ ò rí bódò mi bá rèlé. Yorùbá ẹ kíyè sára mo bẹ̀ ó ẹ ò rí bódò mi bá rèlé lọ. Yorùbá ẹ kíyè mo bẹ̀ ó ẹ ò rí ẹni tó balẹ̀ etí ó gbóhùn sí ẹ̀mí ń sọ òun Yorùbá àkókò ti tó ẹ̀ta kiri. Yorùbá ẹbí ìtara ọbẹ̀ o ẹ ò rí odò nígbà rèé pásítọ̀ fúnra ó já síná agbó fúnra kò lóyin ọ̀bọ òfúnra kò dènìyàn Yorùbá ìfúnra mà lóògùn àgbà o. Yorùbá ẹ kí ìsọ̀rọ̀ yìí odò gbígbà rèé. gẹ́ngẹ́ báyìí ní síwájú ijó àgbọ̀nsalẹ̀ lónìí ọ̀wù ọ̀wù ọmọlúkà mo tún dé láti forí ewì kìlọ̀ ìwà fọ́mọ aráyé ọmọ òkòrókòró lókun sá ọmọ arógun má sá ọmọ arógun má sojo ọmọ ọlọ́kà fòkúta rìgìdì gbógun jà yorùbá bọ̀ wọ́n ní bí ò nídìí obìnrin èjẹ́kú mólú èrèdí rẹ̀ tẹ́ ẹ fi ń gbọ́ mi lákọlákọ ẹ súnmọ́ bí ẹ wá gbóhùn lẹ́nu mi ọmọ ọlọ́kà apẹ̀wà ìdènà ọmọ bí ọ̀rẹ́. yorùbá ẹ̀yà ńlá kan tọ́lọ́run dá lọ́nà ọ̀tọ̀ tó sì fi ohun gbogbo kẹ́ ilẹ̀ yorùbá gangan nílẹ̀ tó ń sàn fún wàrà àtọyìn ẹ̀rí ń bẹ wà láyìí tó bá jẹ́ tọgbọ́n àtayọ kétékété gbogbo àgbáńlá ayé ló ń wárìrì fún ẹ̀yà yorùbá amẹ́ríkà canada brazil europe àti asia gbogbo wọn pátá ló mọ rírì àwọn ọmọ oòdùà. bóyá lẹ mọ̀ pé orílẹ̀-èdè ńlá ni yorùbá káwọn òyìnbó amúnisìn ó tó dé orílẹ̀-èdè tó ní ìjọba lábẹ́ àṣẹ aláàfin ọ̀yọ́ ṣùgbọ́n nípa èké àti ìkà wọ́n fi ipá sowọ́pọ̀ ní ọdún 1914 ọdún ìyà ọdún ẹkún ọdún òṣè Lord Lugard tó bá kúre ò ní súre àwọn ọmọ Yorùbá ń lọ sórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì láti kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ àwọn bíi Ọláyínká Batmacaulay Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Ládòkè Akíntọ́lá Rẹ̀mí Fáníkáyọ̀dé Fúnmiláyọ̀ Kútì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibẹ̀ làṣírí ọpọlọ pípé tọ́lọ́run fi kẹ́ ìran Yorùbá ti tú sáwọn òyìnbó amúnisìn lọ́wọ́. láti ìgbà yìí ni wọ́n ti pinnu pé ìran Yorùbá ò gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ wọn láéláé. kódà òmìnira tí wọ́n fún wa lórí irọ́ ni gbogbo ẹ̀ ó yé mi wàláì. ṣùgbọ́n ṣá o Yorùbá ẹ sọjí o. pẹ́kẹ́lẹ́pẹ́kẹ́lẹ́ ló ní gbọ́dọ̀ rọ́ṣọ fùrọ̀ dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán wọn àfìsẹ́yìn ó ti tó gẹ́. báwo là á ṣe ń ta ká tètè tọ́ kó má bàa dẹran nídìí láàrin lọ́kọláya mọ́. kò dára kọ́kọ́ ó mọ lùyàwó bí ẹni lu bàrà tàbí kíyàwó fọ́kọ̀kọ̀ ọbẹ̀ mọ́kọ lórí. ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs Margaret Ọláwáyé ni Fátúrọ́jì tó kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí ó fòpin sí rògbòrìyẹ nínú ìdílé enough is enough on domestic violence lórúkọ ìwé náà ó ṣe pàtàkì lá láti rà á. ṣé ẹ rántí arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni sista ọ̀ṣínnàṣì tó dára alẹ̀ nítorí ìjàgùdù àló tó gẹ́. àbẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti dèrò ẹ̀wọ̀n látàrí èdè ìyedè tó búrẹ́kẹ́ láàrin wọn. enough is enough gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ gbéyàwó ẹ̀yin dájú àmọ́ mi ẹ máa béèrè fún kọ́pì tiyín látọ̀dọ̀ amazon.com for free shipping fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wúràọlá fifty five at g gmail.com. enough is enough on domestic violence. látọwọ́ reverend mrs margaret ọ̀làwáyé ẹ máa rà ó. ẹ má bínú gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá ní youtube àti facebook tí ẹ gbọ́n dáńtọ́ mo kí yín o gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọlúkà grey tv mo kí yín lọ́mọdé lọ́mọdé lágbàlagbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò mo kí gbogbo yín o rí pé ẹ kú kó lè dáa gbogbo ẹ̀yin tí afẹ́nifẹ́re ọmọlúkà mo kí gbogbo yín pápátá pé ẹ kú iṣẹ́ ìlú ó wá dàbẹ́ ni pé gbogbo àwọn olólùfẹ́ wa wọn ò sí nítòsí ẹ̀yin ẹ súnmọ́ ẹ bá wa pín ètò yìí ẹ pín ẹ pín ẹ pín ẹ pín kẹjẹ kájọ ṣe kí ni o ká lè jọ tún bára wa sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń wò mí fúngbà àkọ́kọ́ torí yín gan ni mo ṣe fẹ́ gbé ọ̀rọ̀ tí mo fẹ́ gbé kalẹ̀ ni mo ṣe fẹ́ gbé kalẹ̀ Okay. So gbogbo ẹ̀yin olólùfẹ́ mi olóríire ọmọ Yorùbá tòótọ́ n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ò mọ̀ ó pọ̀ gidi ju ohun tí a mọ̀ lọ mo dẹ̀ fẹ́ kí àlàyé yìí yé wa fọ́dàmọ̀ <clears throat> yìí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìbéèrè tẹ máa ń béèrè ni pé ṣé Yorùbá ṣé wọ́n torílẹ̀-èdè ṣe wẹ́sàn yẹn máa ń bí mi nínú máa ń bọ ọkàn mi jẹ́ nígbà tẹ́ bá ń gbọ́ tẹ́ béèrè pé ṣé yorùbá torílẹ̀-èdè ṣe ó tó bẹ́ẹ̀ tẹ́ bá béèrè irú ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ understand pé yorùbá orílẹ̀-èdè ńlá ni ọlọ́run ló dá wọn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ńlá jẹ́ kí n sọ àṣírí fún yín kì í ṣe ilẹ̀ yorùbá nìkan lọ́lọ́run kẹ́ bẹ́ẹ̀ àwa tí ọlọ́run kẹ́ ní ilẹ̀ áfíríkà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ńlá ṣùgbọ́n táwọn aláwọ̀ funfun tán fi ìmọ̀ àlùmọ̀kọ́rọ́ yìí tán fi bàjẹ́ apọ̀ gidi o ṣùgbọ́n èyí tó ṣe kókó jù nínú wọn tó jẹ́ ìmọ́lẹ̀ fún ìran áfíríkà òun ni ìran ọmọ yorùbá màámi pin mọ̀ọ́mọ̀ ẹ káàbọ̀ ẹjọ́ ẹ bá mi pín programme ẹ rí báwọn èèyàn wọlé rárá ẹ rí báwọn èèyàn ò tiẹ̀ jọyìn hmm, kò kúkú sí àrà tí àwọn èèyàn ò lè dá bóyá ṣe ni wọ́n tiẹ̀ bá wa flag ẹ̀ àkúkú mọ̀ ńṣe ni kẹ́ ẹ bá mi pín adékúnlé ramon God will bless you. Please join. Please. Bá wa pín ẹ, bá wa pín ẹ, bá No, gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ. Ẹ jẹ́ kí n fi àsìkò yìí lẹ́ẹ̀kan sí kí n fi kí gbogbo àwọn olóríire ọmọ Yorùbá. Kí mi ìbá ní fi àsìkò mi ṣòfò ẹ jẹ́ kí n bọ́lu abami ètò kábára wa sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí i tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni in tó ṣe pàtàkì ni and the reason ọlámilẹ́kan zobo you are welcome fúnmilọ́lá bello ẹ̀ka bọ̀ ẹ bá mi pín àwọn èèyàn wọlé wọ́n wọ́n jẹ́ youtube yẹn àti wọ́n ń jẹ̀rẹ̀kùrẹ̀kù ẹ bá mi pín ẹ jọ̀ọ́ mi fẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ pín because program tí mo fẹ́ ṣe lénìí ó wà is um, program tó ń tíyàn níyè ni mind blowing program ni tó ẹ jọ ẹ pín ẹ rí bẹ́ẹ̀ ṣí ẹ kó lọ ìwọ tó bá jẹ́ Facebook ló ló ti ń wò ó ṣí ẹ ìwọ tó bá jẹ́ YouTube ni ṣí ẹ ẹ pín ẹ jẹ́ kó rìn. now kó tó di pé mo wá bọ́ọ̀lù abami ìhun tá a fẹ́ discuss lé lórílẹ̀ ni mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ gbàgbọ́ lótìtọ́ àtòdodo nínú leadership bàbá wa Professor Banji Akitoye gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá òtítọ́ àti òdodo tẹ́ ẹ gbàgbọ́ pé ìran ọmọ Yorùbá máa bọ́ nínú oko ẹrú tẹ́ ẹ gbàgbọ́ pé ìran ọmọ Yorùbá máa bọ́ nínú ìgbèkùn mami o Adéjọkẹ́ Adédàpọ̀ mo kí yín mọ́ mi o ojú òní tí yìí o tẹ́ ẹ gbàgbọ́ mo fi àsìkò yìí bẹ̀ yín ni mo ń rawọ́ ẹ̀bẹ̀ sí yín ẹ tì wá lẹ́yìn ẹ jẹ́ ká padà sí rálì wa tá à ń ṣe sẹ́ẹ̀ ní nàìjíríà ẹni tí mo ẹ bá lọ wo prógrámù mi àná mo ń sọ mo tún sọ rẹrẹ máa rún nǹkan máa ṣẹlẹ̀ nǹkan máa gbẹnu àánú ó lè ṣe kódé lẹ́bù kan tí rẹrẹ ò bá tiẹ̀ rún ẹ̀yìn èèyàn mi ṣé torí pé Tinubu ó ti di president nàìjíríà kádẹ wàá máa wòran ni ah tí Tinubu bá wá lọ á tún wá bẹ̀rẹ̀ rárá o ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin amòye ẹ̀yin àgbà sùnùkù ẹ jòkó sùnùkù ẹ fojú sùnùkù wo ọ̀rọ̀ tí mò ń sọ yìí bàbá ń báṣẹ́ lọ níbi tó ti lè ṣe bàbá ò lè jáde ṣe rálì olóyè Sunday ọmọ Adéyẹmọ wọn ò lè jáde ṣe anything ṣùgbọ́n àwa tá à ń ké tá à ń pariwo ẹ jẹ́ ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé lóòótọ́ la fẹ́ orílẹ̀-èdè wa ẹ má jẹ́ ká kàn jòkó ká káwọ́ lẹ́rán ká máa wo tó bá tó àkókò wọn ní ṣèbí ìgbà tí bàbá wọn débẹ̀ ṣèbí gbogbo ẹ̀ ó wà lára dandan fi kàn wá lásìkò ìgbà àtọ́jú pọ́nmọ yín ti débẹ̀ ẹ sọ̀rọ̀ mọ́ sí i o tí ẹlòmíì bá wá dé ẹ wà bẹ̀ sí ní pariwo kinní kan Yusuf Aliu God will bless you ẹ bá mi pin ẹjọ́ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa ṣe ẹ̀ ẹ̀yin tẹ́ ń wò mí ní tiktok mi ò rọ́wọ́ yín o ẹ̀ láìkí prógrámù yìí o. gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ tá a bá padà sórí rálì kí wá ní ìgbésẹ̀ wa kí wá ní iṣẹ́ tá à ń ṣe kí ni gbogbo tá à ń ṣe torí pé kí ni rálì yẹn ó ní ipa pàtàkì tó kó tá a bá wò ó ìgbà tó ní tìrí dé nǹkan tó kọ́kọ́ wọ́gi lé nìyẹn ó ní kò sí tó jẹ́ rálì àwọn dìdìrì dírógbó tí wọ́n jọ ń kóra wọn jẹ àwọn náà níṣẹ́ náà fi ń gbowó irọ́ náà ń pa wọ́n mọ̀ mọ̀ fi rálì yẹn ń gbowó ni wọ́n fi ń ṣe ṣùgbọ́n nígbà tá à ń ṣe rálì gbogbo àgbà ńlá ayé ló mọ tá à ń ṣe ìlú tí wọn ò ti mọ anything tí wọn ò gbọ́ngàn tá a bá gbé rálì débẹ̀ àwọn wọlé lé wọn láwọn tó ń ṣe Yorùbá nation inú wọn á tún dùn nígbà tẹ́yìn kan bá sọ yìí pé kó má sí rálì ẹ dẹ̀ wá wò ó àwọn tó pariwo fún yín pé kò sí tó jẹ́ rálì àwọn yẹn ń ṣe rálì o bó tẹ̀ jẹ́ pé rálì eléyàn méjì eléyàn mẹ́ta ni wọ́n lọ́gbọ́n ṣe ẹ gbọ́ mi yé ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká dìde ẹ wo ẹ sáré wo clip kékeré ẹ wo fídíò kékeré yẹn yìí tẹ̀ ń wò mí ní Facebook and TikTok um, YouTube ẹ sáré wo kékeré iná kí wá sọ̀rọ̀ lé lórí. bọ́dá island abba navy blue time. you are confused. The love is too much. The love is too much. The love is too much. The love is too much. The love is too much. Yeah, come on. Yeah, come on. let's go. ẹ̀yin fúnra yín ẹ wo àwọn tó tú jáde rálì tèkìtì nìyẹn o mi ì tí ráyè gẹ́tò Ondo State fi hàn yín àti tòṣogbo kẹ́ẹ̀rí àti tìbàdàn ìdí tẹ ṣe ṣe rí gbogbo àwọn tó jáde yẹn kò sẹ́ni tá a fún lówó gbogbo wọn náà láròjinlẹ̀ yìí pé tó tọ́ ni Sunday Igboho ń ṣe ìkẹ́ ńṣe ló yẹ ká dá dúró ìyà tó ń jẹ wá nínú Nàìjíríà yìí pọ̀ jù Bọ́lájí Sàlámì God will bless you ìyà tó ń jẹ wá nínú Nàìjíríà yìí pọ̀ ó yẹ ká dá dúró gbogbo wọn náà pinnu wọn dẹ̀ jáde kò sẹ́ni tá a fún lówó tó bá jẹ́ òṣèlú ni gbogbo àwọn tẹ́rí tó tò jáde tẹ́rí yẹn gbogbo wọn pátá náà máa gbowó wọn gbowó wọn gba best wọn gbaṣọ ṣùgbọ́n kò sẹ́ni ta fún lówó ẹlòmíì gbọ́ ipe yorùbá nation wọn mà ti fẹ́ dúró ẹ̀kiri kan wọn máa ń ṣe rálì ó jáde mo sọ fún yín nígbà tá à ń ṣe ta ondo state àìmọye àwọn ẹgbẹ́ náà gbàtẹ̀yìn wá bára rárá sáwọn kì í sọmọ yorùbá ni ẹ wò wá àwọn ẹgbẹ́ agbẹ̀bí àwọn ẹgbẹ́ ọlọ́dẹ àwọn ẹgbẹ́ ọlọ́dẹ kan aṣọ tá a ṣe fún wọn rèé tí mo kí òun àwọn àwọn hunters association kan ní yonsa grow hunters òun rèé gbogbo pọ̀ bẹ́ẹ̀ tó wá ní stop wa yí pé ṣé àwọn ò kì í ṣe Yorùbá ni àbáwọn sọ fún wa pé inú wọn dùn sí Nàìjíríà ni tàdé báṣẹ yẹn lọ gbogbo wọn dẹ̀ jáde ẹ̀yẹ wo rálì bá a ṣe táwa ń coordinate ẹ̀rí èrò máa kún bẹ́ẹ̀ ni torí pé kí ni àwọn èèyàn pẹ̀lú inú dídùn àtọkọ̀ọ̀kan náà fi ń jáde wá ṣe é tá a bá kọ̀ntínú tó bá di pé Tinubu ṣe bẹ́ẹ̀ ṣe kẹ̀kẹ̀kẹ́ tó rí ìjọba ẹ̀ ṣe tán tá a ṣẹ̀ wá jáde ó máa léwu ò torí wọ́n á béèrè lọ́wọ́ akẹ́gbà tọmọ tí wàá wà bẹ́ẹ̀ kí ló dé tá a pariwo a gbọ́dọ̀ pariwo Tinubu tó ń ṣe president ò dá wa dúró nínú ìrìn àjò tiwa ẹ má dá àwọn onítìrí lọ àṣírí wọn ti tú kò sí òtítọ́ lọ́rọ̀ wọn mọ́ kò sí kankan nínú tí wọ́n ń ṣe kódà àwọn tó wọnú wọn tó súnmọ́ wọn gbogbo wọn lójú wọn ti là wọn ti róòtọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò lè jáde kankan voice out pé mo ti róòtọ́ òbí òmọ tí mo lè ṣe nǹkan tí sóyẹ kó rí bẹ́ẹ̀ ṣe kì í sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò lè ṣe arrogance ìtìjú kò rí dákẹ́ lómi lè ṣe pé ẹ dárí jù bí òun mọ̀ pé mo ṣe ìfẹ́ lómi ò lè ṣe nìyẹn tẹ́bi ní wọn tó ń jáde a mọ̀ a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó ti hàn pé yé obìnrin elétekéte ni o onírọ́ ni eléyìí òní kankan ṣe o wọ́n pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí ìtìjú torí àbùkù táwọn fúnra ara wọn ti forí ara wọn gbé gbogbo ẹ̀ ni ò jẹ́ kán sọ̀rọ̀ ẹ nídìí àti bìlíìbù lórí gbogbo onídìrí hàn ò jẹ́ kó sí tó jẹ́ rálì mọ́ láti gbé orílẹ̀-èdè wa orílẹ̀-èdè yìí tán sọ fún yín pé ẹ gbà síbẹ̀ ẹ wà nù nàìjíríà ẹ náwó nàìjíríà ẹ ń lo oúnjẹ nàìjíríà ẹ ń lo ọjà nàìjíríà ẹ ń lo fúlàgì nàìjíríà ẹ náwó nàìjíríà ọlọ́pàá nàìjíríà wá ń kó yín sójà nàìjíríà ń gáìdì yín ẹ ń lo plate number mọ́tò nàìjíríà ẹ dẹ̀ ń pariwo pẹ́ ti gborílẹ̀ ẹ rí pé ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ irú ẹ̀ àtẹ̀yìn àti màmá yín mùá orí yín ti dorí kodò ẹ ní làákàyè kankan bí ti wù ó ẹ jọ máàmì adéjọgá adédàpọ̀ wọ́n mà tún ti já kínní kẹ ẹ jẹ́ kó lọ ẹ bá mi pín ẹ dàpọ̀ yín tèmi ní facebook ẹ jọ ẹ bá mi pín pín mọ̀ọ́mọ̀ ẹ bá mi pín ẹ jọ ẹ bá mi ṣí ẹ. gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ we must get back to our rally mo ti sọ nígbà kan mo dẹ̀ tún tún sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ló yẹ ká dé and if we are starting now I have to go call láwọn state capitals pátápátá a jí dìde bàbá ti ń jí dìde lákùrẹ́ a jí ládó a jí lọ́ṣogbo a jí nìbàdàn a jí lábẹ́òkúta a jí lẹ́kọ̀ọ́ a tún lọ sábẹ́òkúta eh, this time around is a matter of plan ìlọrin ò sọ pé ká má wàá ṣe rálì lọ́dọ̀ wọn èkó gan ò ní ká má wàá ṣe rálì lọ́dọ̀ wọn àwọn ibi tá a fẹ́ ti ṣe ni wọ́n sọ pé rárá then we get to another place and do it another place ọgbọ́n ló gbà tírù bá bà síyàn lẹ́pọ̀n ọgbọ́n náà fi ń pa á ọmọ tó bá dọ́gbọ́n kíkú ẹ òbí adẹ̀dọ́gbọ́n sísìn náà ayé ò le tó bẹ́ẹ̀ I am begging on you we must get back to this káwọn èèyàn wa lè mọ̀ pé Yorùbá nation ò kú ọ̀pọ̀lọpọ̀ bìlíwì pé ìgbà tí ìjà ti ṣẹlẹ̀ ẹ ó ti kú ọ̀pọ̀lọpọ̀ sọ ká ah, torí pọ́mọ wá ti wọlé kò sẹ́ni tó sọ̀rọ̀ yorùbá nation mọ́ kò pọ́síbù ní tèmi o yorùbá nation tèmi tèmi gbé o kò lè kú láéláé the only reason tẹ́mi rí tí mo ń wòran ni pé mi ò lè dá ṣe mi ò lè dá ṣe kò pọ́síbù kí yẹn dúró bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá tẹ́ ẹ ń mí for the first time ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ àtẹ̀yìn tó jẹ́ pé ẹ tún fẹ́ láti gbọ́ kí dẹ̀ ló mú mi sọ̀rọ̀ ibi pé ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé ẹ ṣé Yorùbá lè dá dúró ni ebi á pa wọ́n wọ́n á máa bára wọn jà wọ́n á ṣe gbá wọ́n á ṣàwo <laughs> ọ̀pọ̀ ohun tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ó pọ̀ dodo yé yìí lọ kí ni wọ́n tiẹ̀ ń pè lórílẹ̀-èdè a nation kí ni wọ́n ń pè lórílẹ̀-èdè àwọn tí ò yé ó pọ̀ ẹlòmíì tá a bá bèèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni orílẹ̀-èdè ẹ a a country kí ni nation a ní country <laughs> kò mọ ìyàtọ̀ méjèèjì ìyàtọ̀ country àti nation kò lè differentiate yẹ tó o bá lọ wo advanced learner dictionary ẹ tó tó wádìí dán pè ní what is a nation While a country can be a group of nations or a group of nations can be a country but a nation is a group of people not group of nations a nation is a group of people with the same history ẹ lọ dictionary yìí o tí quote here, tẹ̀ wrong a group of people with the same history the same culture the same language ẹ lọ wò àwọn tó ń pè ní nation nìyẹn the same history ìtàn kan ló so wọn papọ̀ the same culture àṣà kan ní the same language èdè kan ní olóṣèlú pè ní orílẹ̀ èdè ṣùgbọ́n àwọn míì wà tó jẹ́ pé kò yé wọn wọn ò understand nǹkan tó ń pè bẹ́ẹ̀ wọ́n kàn believe wípé tá bá sọ pé a nation wọ́n ti believe pé a nation is a country àkàìmọye country amẹ́ríkà tẹ́ ń wò lẹ́nìí amẹ́ríkà ò kì í ṣe nation amẹ́ríkà is a country ìdí tó dàbí jẹ́ country ni pé gbogbo àwọn tẹ́ ẹ rí tó kóra wọn jọ lórílẹ̀‐èdè united states of america lẹ́nìí gbogbo wọn pápátá nation ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí kó tó jọ forí parí pé ẹ jẹ́ ká ṣe papọ̀ a, nation like Texas orílẹ̀-èdè kan ní tẹ́lẹ̀ New Mexico orílẹ̀-èdè kan ní Florida California gbogbo wọn yẹn orílẹ̀-èdè ni wọ́n lọ́tọ̀ Alaska orílẹ̀-èdè ni nation ni wọ́n gbogbo wọn jọ fohùn ṣọ̀kan ni ìdí tẹ́sẹ̀ rí lẹ́ni pé ìjọba t'Amẹ́ríkà ń ṣe gbogbo àwọn orílẹ̀-èdè wọ̀nyí kò sí pé owó tó bá pa níbẹ̀ wọ́n fẹ́ kó lọ sí eh, eh, Washington DC kan lọ pin owó tó ní kálukú bá pa ló fi ń tún àgbègbè ẹ̀ ṣe percentage ni wọ́n máa mú lọ sí Washington DC kò dẹ̀ sí nǹkan tí federal wọn fẹ́ ṣe the federal government tí wọ́n níbẹ̀ kò sí nǹkan tó fẹ́ fowó òun ṣe that money tó bá dájọ́ làwọn fi ń ṣe àwọn nǹkan tó bá jẹ́ tó jọmọ́ ti federal bíi army wọn navy air force and some other things like that tó yẹ kí wọ́n gbé gbọ́ àwọn owó tán bá dájọ́ yẹn làwọn fi ṣe é ṣùgbọ́n stéètì kankan kò ní powó a state in the United States of America like uh, California who happens to be the largest economy in United States of America irú California yẹn sì ẹ àwọn apá bíi one trillion dollar lọ́dún ẹ wá sọ pé one trillion dollar yẹn kó máa kó bọ̀ ní Washington DC rárá o Ara tó bá wù ú ló máa fi dá itú tó bá wù ú ló máa fi one million dollar yẹn láfi pa eh, one trillion yẹn láfi pa àwọn ló ní ṣùgbọ́n wá padà wá sí orílẹ̀-èdè nàìjíríà tẹ́ ẹ̀ pè ní nàìjíríà yìí ìbéèrè tí mo ní kẹ́ ẹ bira yín ẹ pín kínní yìí kí ló dé bọ́látijọ́ adérìntọ́ ẹ bá mi pin ẹjọ́ ẹ dákun kí ni ìjà tó ń já sísàlẹ̀ kí ló ṣe èso flag wa ni ìjà rẹ̀ ìbá pin ojú ní tìrín nínú nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ló wà bẹ́ẹ̀ there are many nations inside Nigeria now ẹ̀yin tẹ́ ẹ wá ń kílèmù pé ìyá máa jẹ nàìjíríà ilẹ̀ yorùbá wípé àti ìtó láti gba òmìnira <laughs> màá wá tú fún yín pé a ti gba òmìnira tẹ́lẹ̀ ṣùgbọ́n torí àìní ìkíyèsára àti ẹ̀mí ìkórira àwa ọmọ Yorùbá tẹ̀mbẹ̀lẹ̀kún òun la ṣe padà bá ara wa nínú ibi tá a bára wa yìí láti ìbẹ̀rẹ̀ wá orílẹ̀-èdè kan ni wá mo bá mo máa fún mo máa fún gbogbo yín pátápátá láyè ẹni tó bá fẹ́ dá sí kó dá sí i nàìjíríà tẹ́yìn ń wò orílẹ̀-èdè pọ̀ mú ẹ̀ ẹ jẹ́ kí n wá sọ fún yín ìdí tí ìyà òfin ní jẹ ìran ọmọ yorùbá kí ló fẹ́ fi ìyà jẹ wá ẹ bá mi pín kí ní mi ìrọwọ́ yín mi ìrọwọ́ yín ẹ bá mi pín ẹ ṣí ẹ dáadáa kí ló fẹ́ fi ìyà jẹ ọmọ yorùbá ìyà tó ń jẹ wá lẹ́nìí àwọn ọ̀nà mẹ́ta ni ìyà fi ń jẹ ìran ọmọ yorùbá lẹ́nìí ìyá ń jẹ wá látọwọ́ bìrìtìkó tí wọ́n ti bú wọ́n ti búra yí pé ọlọ́run o àwọn ò ní gbà láyéláyé kí yorùbá kó bọ́ lọ́wọ́ wọn. ọ̀nà kan tíyà fi ń jẹ wá nìyẹn ọ̀nà kejì tíyà ń gbà jẹ wá àwọn táwọn bìrìtìkó gbé wa lé lọ́wọ́ nínú nàìjíríà ní hand over wa lé lọ́wọ́ pé gbà ẹ máa dà wọ́n bíi màlúù ìyẹn làwọn fúlàní ọ̀nà kejì tí ìyà fi ń jẹ wá nìyẹn ṣé ẹ wá lọ́nà kẹta tí ìyà fi ń jẹ wá òun gangan ni ìyà àwọn tó jẹ́ adarí nílẹ̀ yorùbá ìyà táwọn fúnra wọn fi ń jẹ wá ìyà àwọn ọmọ yorùbá sí ọmọ yorùbá ọ̀nà kẹta tí ìyà fi ń jẹ wá nìyẹn ìyà ọmọ yorùbá sọmọ yorùbá that is the third reason, uh, uh, way tí ìyà fi ń jẹ wá but tá a bá wò ó gẹ́gẹ́ bá ọlọ́run ṣe dá ìran ọmọ yorùbá kò sí any reason tó fi yẹ ká jìyà ọlọ́run wa ó dá wa pé pípé lọ́lọ́run kì í sọ ọlọ́run àbọ̀ ó dá wa bí orílẹ̀-èdè ó kọ́kọ́ fún wa nílẹ̀ ọlọ́ràá bàbá wa abáyọ̀dé gbéyèga kán nígbà ìgbà ìwàláyé wọn ó ní ó fún wa lójú ọjọ́ tó dáa ó fún wa nílẹ̀ ọlọ́ràá àtòjú ọjọ́ tó dáa kàkà ká ṣiṣẹ́ àgbẹ̀ ní yanturu mo ṣe bí ọkọ́ àtàdá èyí tó la wàhálà lọ ni wọ́n fi ń pàpẹrẹ lélẹ̀ o kì í ló tún kù ó tàfẹ́ kọ́ lọ́rùn ó ṣe fún wa ọlọ́run ti ṣiṣẹ́ ìran ọmọ yorùbá ó ṣe láti pé ó fún wa ní ilẹ̀ ọlọ́ràá mo máa ń sọ ní gbogbo ìgbà ní the whole west africa pátá ilẹ̀ yorùbá ló ní tó ń pè ní fàdámọ̀ jù kí náà pè ní fàdámọ̀ ilẹ̀ àkùrọ̀ àkùrọ̀ tó lọ́ràá tó lómi òun náà pè ń fàdámọ̀ àwọn àgbẹ̀ ló pè lórúkọ yẹn àwọn farmers ọ àwọn scientists àwọn náà mọ ibi tó ti mú fàdámọ̀ jáde ilẹ̀ ọlọ́ràá ilẹ̀ yorùbá ló ní ju nàìjíríà náà pé bọ́ọ̀ nílẹ̀ yorùbá ni precisely ọlọ́run kẹ́ ìran ọmọ yorùbá ó fi gbogbo nǹkan kẹ́ now mo ti ṣàlàyé márùn tí mo fẹ́ ṣàlàyé fún yìí mo ti ṣàlàyé ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà màá wá padà sórí ẹ̀ sẹ́yìn torí ẹ̀yin bẹ́ẹ̀ ń wò mí for the first time mo dẹ̀ ń bẹ gbogbo yín ẹ bá mi pín kẹ́ ẹ jẹ́ káwọn tí àwọn tí ò mọ̀ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ mo ti sọ́rí mo dẹ̀ máa tún sọ yín pé orílẹ̀-èdè tó bá fẹ́ great tó fẹ́ jẹ́ ńlá ní gbogbo àgbáńlá ayé tó fẹ́ kàn mọ òun ó gbọ́ kábọ́kọ̀ ó gbọ́dọ̀ ní nǹkan márùn-ún tí ò bá ní márùn yẹn ó gbọ́dọ̀ di mẹ́ta at least ṣùgbọ́n márùn ni. kí wàá ní márùn màá bẹ̀rẹ̀ lẹ́yọ lẹ́yọ lẹ́yọ lẹ́yọ lẹ́yọ fún yín mo ti sọ́rí ẹ̀yin dẹ́ ń wò mí tẹ́lẹ̀ ẹ̀ mọ̀ but you can stay with me so that ẹ̀ tún lè bí màá tún ṣe gbé kalẹ̀ o tún lè yàtọ̀ sí ti gbà yín. àkọ́kọ́ nínú ẹ̀ òun ni tó ń pè ní ilẹ̀ ọ̀rá ilẹ̀ àti ilẹ̀ fúnra ẹ̀ tó bá fẹ́ sọ lédè òyìnbó a sọ pé mineral resources abẹ́bọ̀ mineral resources la máa pè é lédè òyìnbó ṣùgbọ́n ní ti ọ̀dọ̀ wa a pè ní ọ̀rá ilẹ̀ ilẹ̀ fúnra ẹ̀ àtọ̀rá ìlú ilẹ̀. tẹ́ ẹ bá wọ àwọn orílẹ̀-èdè tó ti jẹ́ orílẹ̀-èdè lágbàáyé lénìí a máa sọ̀rọ̀ nípa bóyá bíi Amẹ́ríkà bíi Canada bíi Brazil bíi Germany bíi France bíi UK United Kingdom bíi Russia bíi China tàbí Japan tàbí àwọn Korea tàbí Indian ẹ lọ wọ àwọn orílẹ̀-èdè tá à ń sọ wọ̀nyí gbogbo nǹkan márààrún tí mo fẹ́ sọ fún yín lẹ́yìn ẹ̀rí pé gbogbo ẹ̀ ni wọ́n ní tó bá jẹ́ pé wọn ò ní gbogbo márààrún yẹn àti lè wà ní ipò tí wọ́n wà yẹn ó máa nira gidi. now ẹ wá lísìn nínú nǹkan márùn-ún ìwọ tó ń wò mí for the first time tí n bá sọ ìkíní sọ ìkejì kẹta kẹrin ìkarùn fún ẹ wá fúnra ẹ jókòó kó wá meditate kó o rò ó lọ́kàn ara ẹ pé pẹ̀lú gbogbo tí wọ́n dẹ̀ ní Yorùbá ní iṣẹ́ ó ṣeé ṣe kí ìyà jẹ yorùbá tí yorùbá bá dá dúró mo ti sọ àkọ́kọ́ ẹ̀ òun ni mineral resources ní gbogbo nàìjíríà pátápátá mo sọ fún yín ọlọ́run dá orílẹ̀-èdè dà sínú nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ló wà ń bẹ̀ kò dẹ̀ sí gbogbo wọn tọ́lọ́run ò fi nǹkan kẹ́ ọlọ́run dá orílẹ̀-èdè kankan fi nǹkan àlùmọ́nì kankan fi síbẹ̀ àwọn kan sọ pé ìyá ajá ọsá wọn ò ní kankan èmi ò gbàgbọ́ láìpẹ́ yìí wọ́n sì rí wọ́n sì discover Californium ní Maiduguri that Californium according to the research the world market one kilogram well is twenty-seven million dollar one kilogram wọ́n dẹ̀ sọ pé wọ́n rí ní bọ̀ọ̀nù ní massively wọ́n rí níbi tán ti rí nínú àpáta pàlàpàlà àpáta tí wọ́n ti rí wọ́n ló lọ ra bídún ló lọ falanu tó bá wa kìló kan ẹ̀yin dẹ́ ta kòkó ẹ mọye kòkó kan lé ní owó ní two thousand kìíní kan ní kílò kòkó kan kílò ihun tí mò ń sọ yìí kílò kan péré ẹ̀ twenty seven million dollars ni wọ́n pè wọ́n sì rí láìpẹ́ ò níbẹ̀ nínú gbogbo orílẹ̀-èdè tọ́lọ́run dá wọ̀nyí ọlọ́run ti dá ìran ọmọ yorùbá ó ti dá wa ó fi nǹkan lùmọ́nì tó jọjú ó fi kẹ́ wa nílẹ̀ yorùbá a ní gold a lépo a ní bitumen bóyá dẹ̀ mọ́ nǹkan tó ń pè ní bitumen gbogbo títí ọlọ́dà tẹ́ ń wò wọ̀nyí ọ̀dà tẹ́ rí yẹn òun náà ń pè ní bitumen yìí o ọ̀dà tẹ́ ń rí lójú títì tó fi ń da ọ̀ tó ń pè lọ́dà yìí òun náà ń pè ní bitumen <laughs> tẹ́ ẹ̀ bá mọ̀ ní gbogbo àgbáyé àwa ni a ní the second largest deposit in the whole world lẹ́yìn Canada tó ní the largest bitumen in the world lẹ́yìn wọn ilẹ̀ Yorùbá ló tún ṣe kejì wọ́n ní Nàìjíríà ibi kan ṣoṣo tẹ́lẹ̀ ti rí bitumen ní gbogbo Nàìjíríà is Ondo state and we have the largest deposit in the whole Africa second in the world mineral resources ṣẹ́ẹ̀rí kíní kan wà tẹ́ ẹ̀ mọ̀ ẹ̀yin tẹ́ ẹ níyà máa jẹ Yorùbá àwọn kọ́ńtì tẹ́ ẹ rí tán advance tán tóbi wọ̀nyí kò sí kankan tí wọ́n ń ṣe ju pé àwọn ọrọ̀ tí wọ́n ní àwọn nǹkan àlùmọ́nì wọn ni wọ́n ń wà wọ́n á tà á ìmí wà tó jẹ́ pé tí wọ́n bá rí pé kò wúlò fún wọn wọ́n á tà á síta eléyìí tó bá wúlò wọ́n á fi produce nǹkan jáde wọ́n á tà á síta owó ẹ̀ náà fi ń tún orílẹ̀-èdè wọn ṣe o fún àpẹẹrẹ orílẹ̀-èdè Russia àwọn náà ní the highest number of iron ore in the whole world orílẹ̀-èdè Russia ẹ mọ̀ dábẹ̀ iron ore kí èròjà tó fi ń ṣe irin èròjà ọ̀rá inú ilẹ̀ náà ti ń wà á tó fi ń ṣe irin irin tẹ́ ẹ fi ń ṣe mọ́tò tẹ́ fi ń ṣe kẹ̀kẹ́ tẹ́ fi ń ṣe machine tẹ́ ẹ fi ń ṣe window yín bọ́gláàrì tẹ̀bí ń ṣe anything irin àwọn orílẹ̀-èdè Russia náà ní jù lágbàáyé ẹ má gbàgbé o àwọn kọ́ńtì kan wà tí wọn ò ní wọ́n máa wábẹ̀ wá rà á kò ní dandan wọ́n fẹ́ lò. iron oil tá à ń sọ yìí ǹjẹ́ bàbá ní nílẹ̀ Yorùbá ó wà ní ilẹ̀ Yorùbá a ní ọlọ́run bí ó lè má pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n a ní pé pé kò tiẹ̀ pọ̀ yẹn gan ǹjẹ́ a ti ṣe research débi tá a ti fẹ́ mọ̀ pé kò pọ̀ that is ara àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pẹ̀lú àlàyé mi wàá mọ̀ bóyá ìyá máa jẹ Yorùbá or not tẹ bá ń ronú wípé àwọn leaders ò ní jẹ́ ká rí lò wọn ò ní jẹ́ ká gbádùn ẹ̀ wọn ò ní jẹ́ ká ṣe màá wá sọ ìdí tá a ṣe máa gbá àtẹrú àtọmọ ló máa gbádùn tá a bá gba òmìnira ìran ọmọ Yorùbá mi ì dé mò ń bọ̀ ní oríṣiríṣi àwọn nǹkan àlùmọ́nì a ní lithium tó fi ṣe bátìrì nílẹ̀ yorùbá gold wà ń as a matter of fact there there diamond uh, eh, diamond nílẹ̀ yorùbá all the mind still discover there are many things tó sì wà tó kẹ̀ tí discover nílẹ̀ yorùbá yìí tó jẹ́ pé tá a bá gbòmìnira wa tó àwọn correct geologists wọ́n á ṣe bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí wọ́n á wá máa discover it when I was still a little boy táwa kéré àkàìmọye àwọn oríṣi àwọn òkúta ńláńlá àwọn òkúta kan tó jẹ́ pé àárí kò àárí mọ ìwúlò ẹ̀ torí pé àìmọ̀kàn àmọ́ ìwúlò àwọn òkúta wọ̀nyẹn most of àwọn òkúta tá à ń sọ wọ̀nyí lẹ́ni àti àti wá bìlí àti dàgbà tẹ́mi ni màá tẹ̀ wá gbéra sí màá ní mò ń lọ ìlú mi màá máa ní mò ń wá òkúta yẹn kiri mi ò ní lè rí mọ́ ṣùgbọ́n àwọn òkúta tá à ń sọ wọ̀nyí èyí tó pọ̀ jù nínú ẹ̀ billions of dollars ni wọ́n billions of dollars àwọn gemstones kan wà tó jẹ́ pé wọ́n wọ́n ju gold lọ ó wọ́n ju diamond lọ tó dẹ̀ jẹ́ pé òkúta olówó iyebíye ni wọ́n lára ẹ̀ ní àwọn bíbélì pé kan ní jasperi mi ò mọ tán pé ṣùgbọ́n àwọn òkúta olówó iyebíye àwọn gemstone àwọn sapphire àwọn tó jẹ́ pé wọ́n máa glitter máa tanná ni arírò ẹ̀ when we were young a bá ti ń kọjá létí omi a máa rí a máa fi ṣeré a máa dán yòróyòró òkúta gẹ̀ẹ́ni kì í ṣe ìgò it is nítorí àìmọ̀kan wa ni àfi mọ̀ tá a bá gba orílẹ̀-èdè wa gbogbo research wọ̀nyí la máa carry out ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ló ṣe geology ní yunifásitì wọ́n jáde wọn ò rí kankan ṣe mọ́ ìmí ṣe geography wọn ò rí kankan ṣe wọn ò rí kankan jọ débi tí wọn ti pẹ́ fì í but ọlọ́run bless ìran ọmọ yorùbá pẹ̀lú ọ̀rá ilẹ̀ kò name it ọlọ́run fi kẹwàá ní lẹ́kùnrẹ́rẹ́ bountifully sìmẹ́ǹtì àwa la ní òkúta tó fi ń ṣe sìmẹ́ǹtì ó tó ọ̀nà mẹ́rin lóńdó state nìkan òkúta sìmẹ́ǹtì tó ń pè ní limestone in Ondo state alone is more than four locations ní limestone wà Ondo state nìkan ó wà lógun state ewékoro londo state ó wà lókè lùsẹ̀ ó wà súpárè ó wà lọ́bà àkókò ó dẹ̀ wà ní tí oyin náà ń pè limestone tó fi ń ṣe sìmẹ́ǹtì ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òkúta tó fi ń ṣe gíláàsì tó ń pè ní glass sound ó wà rẹpẹtẹ ọlọ́run fi kẹwàá londo nílẹ̀ yorùbá ìgbà yẹn ni bàbá Awólọ́wọ̀ fi create Olúwa glass at the end of the day gbogbo ẹ̀ kú dànù ni all those things ló sì wà available nǹkan márùn ni Ọlọ́run fi ọ̀rá ilẹ̀ mineral resources ó fi kẹ́ gbogbo ìrànmọ́ Yorùbá gbogbo tí mò ń sọ yìí làwọn Amẹ́ríkà ní o gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run fi kẹ́ wọn. èyí tó ṣe kejì tí màá mú fún yín mi ò fẹ́ eléyìí tí mo máa mú tẹ́lẹ̀ mi ìfẹ́ mú ma èkejì fún yín lẹ́mí is shoreline or gbígbé ní coastline or ocean òkun ni mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ òkun ẹ gbọ́ òkun àwọn orílẹ̀-èdè tó ń jẹ́ ńlá lágbàáyé lẹ́ni ẹ lọ wádìí wọn ẹ rí i pé ṣàṣà wọn kò sí èyí tí ò lókun nínú wọn gbogbo wọn lónìí America lókun as a matter of fact they has two oceans ni America ń control America ń control Atlantic Ocean wọ́n tún control Pacific Ocean ìdí ni wípé gbogbo tí wọ́n bá produce àti táwọn fúnra wọn bá fẹ́ kó wọlé orí òkun yẹn náà ti mọ̀ mọ́ kó jáde kó wọlé kó jáde àwọn orílẹ̀-èdè tí wọn ò ní òkun tó jẹ́ pé ilẹ̀ yí wọn ká ní ẹ lọ wò wọn wọn ò kì í develop wọn ò dàgbà dẹ́ẹ̀nì nǹkan máa wọ́n gógógógó nírú àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ ẹ lọ wádìí. ìyẹn kan ọlọ́run fi okun ó fi jogún fún wa o ṣé yorùbá sáà ní ni bẹ̀rẹ̀ láti ẹ̀pẹ́ láti badagry tó fi wọ ẹ̀pẹ́ tó fi wọ ìjẹ̀bú water side tó fi wọ ondo state ìgbọ́kọ̀dá àti jẹ̀ẹ́rẹ́ gbogbo ẹ̀ tó fi lọ sí sẹkírì ìyẹn tẹ́ ń pè ní wọrí gbogbo ẹ̀ pátá ọmọ yorùbá ló ní nínú gbogbo ẹ̀ láti bàdágìrì yẹn títí dẹ̀ désàlẹ̀ ń bí àwọn tó jẹ́ deep sea ló pàjù nínú ẹ̀ deep sea yẹn ó tún ìyẹn tó deep gan tí bá ní kí n máa yànnà náà fún yín ìyàtọ̀ tó wà nù ordinary shoreline or deep sea line ìyẹn tó tún gùn gbọrọ ní ẹ̀pẹ́ deep sea ló wà lẹ́pẹ́ deep sea ló wà ní Badagry deep sea ló wà ní Ìgbọ́kọ̀dá londo state now tẹ́ ẹ bá wọ India ẹ rí i pé wọ́n great ìdí ni wípé wọ́n lókun gbogbo ohun tí wọ́n produce níbẹ̀ wọ́n ráyè kó jáde massively wọ́n dẹ̀ rí ibẹ̀ wọ́n dẹ̀ rí ààyè inú omi yẹn láti fi kó nǹkan náà wọlé kó wọlé kó jáde bísínẹ́sì ń lọ wọ́n ń ṣòwò àwọn èèyàn ń bu wọ́n so àwa náà ọlọ́run dẹ̀bi kẹwàá sọ fún mi bóyá ìyá máa jẹ ìran ọmọ Yorùbá with base ó di méjì nínú márùn-ún shore line ocean Indian ní ocean tiwọn Indian Ocean South Africa wọ́n ní Atlantic Ocean China wọ́n ní ocean tí wọ́n ń lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá àwọn kójú wọn yẹn àwọn àwọn Russia àwọn ló ń lo Pacific ju Pacific Ocean wọ́n pọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run tún fi eléyìí tún fi kẹ́yìn ọmọ Yorùbá ìtàpọ̀lọpọ̀ yín rò tẹ́tí sọ pé ìyá máa jẹ Yorùbá kò ju bí àwọn adarí wa ṣe ń ṣe màá wá tú màá wá sọ àṣírí fún yín ìdí tí ò fi rí rí bẹ́ẹ̀ now let me go straight to the third ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́run fi jogún fọ́mọ Yorùbá tí gbogbo àwọn orílẹ̀-èdè ńláńlá àgbáyé tí wọ́n ní. we also have lagoon thank you ṣọgbẹ́sán ọlọ́run àpọ̀n yìí lẹ́ bá mi pín prógrámù yẹn jọ a ti fẹ́ rán dọ̀pọ̀. èyí tó ṣe ìkẹta ẹ̀ òun ni population population ní ó ní í ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé tẹ bá rórílẹ̀-èdè tí population wọn ò pọ̀ ọrọ̀ ajé wọn náà máa mọ níwọ̀nba because ètò ọrọ̀ ajé ní í ṣe pẹ̀lú kárà kátà ibi tí èèyàn wá mílíọ̀n wà tó jẹ́ pé èèyàn wá mílíọ̀n péré ló ń rà tó dẹ̀ tún tà láàrin ara wọn ẹ lè fi tọ́tẹ́jọ rà ẹ lè fi wébi tí èèyàn two hundred million bá wà tán dẹ̀ jọ ń rà tán jọ ń tà láàrin ara wọn. when we are talking of orílẹ̀-èdè tó kógo tó tó máa ń great tó jẹ́ pé ìyà ò lè jẹ wọ́n wọ́n máa ní good number of population. America they are getting to four hundred million now. Canada forty million. Russia hundred million plus. China one point something billion. India one point something billion. Japan hundred million plus. and so on and so in uh, eh, eh, UK forty million plus àwọn orílẹ̀-èdè wọ̀nyí ẹ wò wọ́n dáadáa ẹ wò wọ́n sùn ẹ rí i pé number of population wọn ó jẹ́ nǹkan tó tún add more value sí ìgbé ayé wọn nàìjíríà lọ́wọ́lọ́wọ́ lẹ́ni wọ́n ní àwa tá a jẹ́ yorùbá tá a wà ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wọn la jẹ́ sixty something bóyá sixty four àbí sixty five náà if that is the case táwa dẹ̀ mọ̀ pé baba ńlá irọ́ ló jẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wá wo yorùbá tó wà nínú nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí tẹ́ ẹ wá wo àwọn yorùbá tó ti jáde lọ tẹ́ ẹ bá máa wò ó we are still more than eighty million in terms of population èkó is more than twenty million èkó nìkan ó ti ju twenty million lọ ogun state is more than ten million in in population or your state is more than 10 million as of today. Odo state is more than 7 to 8 million now. Ká má sọ and Ekiti, but tẹ̀ pàwọn no carry you at least once ṣe carry money. yẹn wọn less than five five million each Population let's say number four no number three rather population eléyìí jẹ́ nǹkan tó jẹ́ wípé ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣètò ẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá wọ ọmọ yorùbá ẹ rí pé yorùbá ò kì í bímọ rẹpẹtẹ bí àwọn ará òkè ọ̀hún àwọn náà níyàwó fọ́ọ̀tì kí kankan wọn bímọ mẹ́rin mẹ́rin ẹ ṣírò ẹ̀ olóye tó dé àwọn bímọ ní tiwọn rẹpẹtẹ yorùbá ò bímọ síbẹ̀ and ní highest number of population wọ́n claim fáwọn pọ̀jù wá ni bàbá Ọbásanjọ́ fúnra ẹ̀ tó jẹ́ ọmọ àlè Yorùbá yẹn ó sọ rí ó ní tó bá mú tó bá pín Haúsá àti Fúlàní tó bá pín wọn sí méjì ó ní wọn ìkankan wọn ò tó Yorùbá àpapọ̀ wọn náà fi pọ̀jù wá lọ ṣùgbọ́n tó bá sọ pé kí Fúlàní dúró sọ́tọ̀ káwúsá dúró sọ́tọ̀ Yorùbá ló pọ̀jù nínú Nàìjíríà Ọbásanjọ́ fúnra ẹ̀ sọ ṣùgbọ́n ṣe pírẹ́sídẹ̀ntì ni ó rò ó mọ̀ òótọ́ tó wà bẹ́ẹ̀ ó mọ̀ population yìí ọlọ́run fi kẹ́ wá ti mọ̀ yín pé ó pẹ́ tí ìran yorùbá ti ń bọ̀ ìgbà yí àwọn bàbá ńlá wa kẹ́yìn rò pé wọ́n máa ń bímọ rẹpẹtẹ kò sí àwọn bàbá yẹn tó bímọ fọ́ọ̀tì tẹ́ ẹ bá máa dé ìlú kan tó bá sọ pé bàbá tó ní ilé yìí ó bí ọmọ ẹ̀ tó seventeen ọmọ ẹ̀ tó eighty ọmọ ẹ̀ tó ẹ̀mí twenty kìíní kan twenty five òótọ́ ni ó lè tó bẹ́ẹ̀ ìdí táwọn dẹ̀ fi ṣe bẹ́ẹ̀ nígbà wípé bóyá wọ́n arú àwọn tó bá ń ṣoko wọ́n fẹ́yàwó bíi mẹ́ta mẹ́rin márùn-ún kó lè fi ṣoko ẹlòmíì lè ní tóyàwó bíi mẹ́sàn-án mẹ́wàá torí pé wọ́n fẹ́ kó lè máa mójútó iṣẹ́ oko ṣùgbọ́n kò pọ̀ kò wọ́pọ̀ nílẹ̀ Yorùbá láàrin èèyàn twenty agbára lè máa fi rí èèyàn kan tàbí méjì tíyàwó ẹ̀ tó ju márùn lọ síbẹ̀ ẹ wo population wa ẹ mọ̀ ẹ pé ó ti pẹ́ tí ìran Yorùbá ti ń bọ̀ Ọlọ́run ló dẹ̀ fúnra rẹ̀ fi ọ̀rọ̀ population ló fi kẹ́ ẹ wá wá yóò di òní sí i o èmi àti ìyàwó mi nìkan lórí kálukú wá ń ṣe kò sẹ́ni tó fẹ́ níyàwó mẹ́ta mẹ́rin mọ́ tó bá jẹ́ pẹ̀lú mi wò sòsòsòsò bí mo ṣe bí mo ṣe mo sọ pé mo ní followers mo láwọn èèyàn lẹ́yìn rẹpẹtẹ mo lè fẹ́ ìyàwó bẹ́jọ àyè gbà mí á tọ́jú mi kémi náà wá máa fẹ́ wọn jọ ọmọ ni wọ́n bí nígbà bá dé level kan ní kálukú á tọ́jú ọmọ ẹ̀ àfọmọ lóúnjẹ right but nísìnyí kò sẹ́ni tó ṣe ewé mọ́ èmi àti ìyàwó mi ni ìwọ àtọkọ ẹni síbẹ̀ population wa high that is to tell you pé ọlọ́run mọ̀ mọ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ ni torí ìfẹ́ tó ní sí wa that is number three population ó ní í ṣe pẹ̀lú economy orílẹ̀-èdè ní gbogbo áfíríkà bá áfíríkà ṣe pọ̀ tó kọ́ńtì mẹ́ta péré ni economy wọn ló tóbi ju ti ilẹ̀ yorùbá lọ country mẹ́ta pé and that is South Africa, Egypt and Ethiopia country mẹ́ta tí economy wọn tóbi ju tiwa lọ nìyẹn o South Africa, Egypt, Ethiopia àwọn nìkan ni Lagos State nìkan economy wọn ó tóbi ju ti gbogbo West Africa tó kù wọn bá pa gbogbo sixteen eh, fifteen countries tó wà ní West Africa tán pa gbogbo economy wọn papọ̀ kò tó tẹ̀ nìkan kí n má wá káwárò Ògùn state Ọ̀yọ́ state Ọ̀ṣun Oǹdó Èkìtì Kwara àti Kogi káwárà gbogbo ẹ̀ káàrò papọ̀ mọ́ ẹ̀yin fúnra yín ẹ wo kan tí mò ń sọ so that is another point eléyìí tó wá ṣe nọ́mbà four tí orílẹ̀-èdè fi ń jẹ́ ńlá tó fi great òun ni èdè language ọ̀ọ́kẹ́pẹ́ ní homogeneity èdè ara àwọn nǹkan àmúyẹ àwọn orílẹ̀-èdè tó great ní àgbáyé lónìí nìyẹn Russia orílẹ̀-èdè kan ní èdè kan ni wọ́n sọ èdè yẹn lẹ́dẹ̀ máa bá lẹ́nu president wọn anywhere in the world tó bá fẹ́ bá ẹnikẹ́ni sọ̀rọ̀ ní àgbáńlá ayé yìí èdè yẹn ló máa sọ Russia China orílẹ̀-èdè kan ni tẹ́ ẹ bá débẹ̀ èdè kan ni wọ́n máa sọ that is Chinese Mandarin bẹ́ẹ̀ wọ India the same thing èdè kan ni bẹ́ẹ̀ bá dé Faransé èdè kan ni bẹ́ẹ̀ dé Germany èdè kan ni Amẹ́ríkà ń kọ́ èdè kan ni òyìnbó wọn náà náà sọ èdè kan ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dé Japan èdè wọn náà ni èdè wọn ò yàtọ̀. kẹ wá padà wá sínú Nàìjíríà kẹ wá kúrò láwọn tó kù kẹ padà wá sílẹ̀ Yorùbá èdè kan la ní ara kan òun yẹ tọ́lọ́run fi tó fi ṣe wá lọ́ṣọ̀ọ́ Yorùbá òun tún nìyẹn ìwọ tó ń sọ yìí pé ìyá máa jẹ Yorùbá tá a bá dúró pẹ̀lú gbogbo àlàyé tí mo ti ṣe mẹ́rẹ̀ẹ̀rin tí mo ti kà sílẹ̀ fún ẹ wà á rí i pé kò sí ọ̀nà kankan tí Yorùbá fẹ́ fi jìyà nǹkan kan ṣoṣo lẹ lè fi káńtà mi òun làwọn leaders mo dẹ̀ ń bọ̀ ń bẹ̀ òun ni fi parí ẹ̀ èyí tó parí tó ṣe number five òun ni human resources ẹ gbọ́ ibẹ̀ gan ni mo ti fẹ́ parí ẹ̀ fún yín human resources kí ló ń jẹ́ bẹ́ẹ̀ lédè Yorùbá àwọn ọlọ́pọlọ pípé àwọn tí kì í ṣe tí kì í ṣe dẹ̀pẹ̀ àwọn tí kì í ṣe ọ̀dà. Ẹ má àwọn tí kì í ṣe ọ̀dà àwọn tọ́lọ́run jogún ọpọlọ pípé fún àwọn tó jẹ́ pé wọ́n máa ń ronú ìran wọn ẹ pé báwo ni ìran mi ò ṣe ní gbẹ̀yìn báwo ni ìran mi ò ṣe ní ṣubú àwọn yẹn gangan ni wọ́n ń pè ní human eh, irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní human resources or human capital. now listen ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ bá wo gbogbo orílẹ̀-èdè àgbáyé lénìí kò sí orílẹ̀-èdè tó great lágbàáyé lénìí tẹ́ ẹ bá dé ọ̀dọ̀ wọn ẹ máa bọ́ ọmọ Yorùbá tí wọ́n ń lu ọpọlọ wọn. abẹ́gbà àlàyé mi ẹ lọ sí Amẹ́ríkà the best set of doctors medical doctors not just doctors medical consultants as at today àwọn ọmọ Yorùbá lè máa bá bẹ̀ẹ́. the best lawyers lamẹ́ríkà are today ọmọ yorùbá lè máa bá mẹ́ the same thing in canada ẹ lọ sí united kingdom ẹ lọ sínú ìjọba wọn ẹ máa bá ọmọ yorùbá níbẹ̀ tó bá wọ sí ìjọba tó dẹ̀ jẹ́ pé ọpọlọ wọn ni wọ́n lò I have said this many times when Donald Trump was the president of United States of America ó hate you. bí ikú. But yet, bó ṣe hate Nigeria tó, he couldn't keep people by himself. He, he, he was over forced láti lọ appoint ọmọ Yorùbá kan yìí pé jọ ọpọlọ ẹ ó kọjá débi you know Donald Trump himself was a financial, uh, a financial expert financial expert ni Donald Trump ó mọra wọn ó wá sọ fún ọmọ Yorùbá yẹn ní ọ̀gbẹ́ni wá o ọpọlọ ẹ yìí mi ò lè stand ẹ ó lè kọjá tí mo lè fẹnu sọ torí Ọlọ́run máa bọ̀ you are going to be my adviser economic adviser Donald Trump nominated I mean appointed Adébáyọ̀ Ogunlesi to be his economic adviser ọmọ Yorùbá economic advisor to the president, to the most powerful president in the world, to the most powerful country in the world, United States of America. Adebayo Ogunlesi. Oh yes, Daniel, I think it's from Ijebu. Bí Donald Trump ṣe kórìíra yìí Nàìjíríà tó àkàìmọye àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó àpọ́n ìtọ́jọ́mọ Yorùbá tá a gbórúkọ wọn. Sunday ṣiṣẹ́ mi ì tí ì dé Donald Trump ṣe ó lọ another president wọlé Joe Biden àwa ṣe findings agbóòótọ́ yẹn Joe Biden ẹni tó ní lọ́kàn tó fẹ́ fi ṣe secretary to the treasury of the United States of America eléyìí táwọn pè ní minister of finance ọmọ Yorùbá ló fẹ́ lò àwọn àwọn òyìnbó náà wọ́n máa ń ṣe eléyìí tá à ń pè ní racism sometimes wọ́n máa ń pè á irọ́ kì í ṣara wa. nígbà tán play game ń sọ̀tún sósì má yẹn ní láti sọ pé okay no problem no problem no problem I will appoint this person to be the secretary but this my favourite is going to be the assistant secretary to the treasury of the United States. àmọ̀rọ̀ bàbá àti gbọ́ I don't know if it is true ẹni tó yàn tó jẹ́ assistant òun gan ló ń ṣiṣẹ́ jù òun ló ń ṣiṣẹ́ jù ọmọ Yorùbá. yàn the pos the position tí ò tí ì sí àlejò tó hàn díẹ̀ rí àfi citizen of America ọmọ Yorùbá ó wù bẹ́ẹ̀ ọmọ Yorùbá wà ní senate wọn wọ́n wà ní congress wọ́n wà èyí tó wà ní white house bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ kan lu ọpọlọ wọn. mo ní expert kan báyìí lamẹ́ríkà tó jẹ́ pé is ICT expert àwọn White House ń lo ṣe rẹ ni torí ní gbogbo àgbáyé wọ́n respect is one of the best in the whole world in terms of information communication technology information communication technology information communication technology àwọn wọ̀tẹ́gbà bẹ́ẹ̀ kì í fẹ́ pé ICT ọmọ Yorùbá yìí ni o ọ gbọ́dọ̀ dànù dànù wọ́n dárúkọ ẹ̀ fún mi mo máa má fẹ́ sọ ni because kò fi rán mi kí n dárúkọ òun ẹ̀yin ọmọ Yorùbá there is hardly any reason tí ìyà ti lè jẹ ọmọ Yorùbá in tó lè fi ìyà jẹ wá màá sọ fún yín tá a bá débẹ̀. medical line lamẹ́ríkà ọmọ Yorùbá ni engineering line ọmọ Yorùbá ni go to Canada àwọn best lawyers in Canada àwọn ọmọ Yorùbá ni pátápátá àtàwọn ọmọ Ìgbò díẹ̀ díẹ̀ it's not ẹ má sì mí gbọ́ kì í ṣe báwọn ẹ̀yà mi ò sí o but àwọn tó jẹ́ pé top top tó jẹ́ best they are Yorùbás ẹ jọ ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook mi ò rí kọ́mẹ̀ntì yín mọ́ ẹ má jẹ́ máa rí kọ́mẹ̀ntì yín ẹ jọ ẹ má jẹ́ máa rí kọ́mẹ̀ntì yín ẹ lọ sí Germany ẹ lọ sí Italy ẹ lọ sí France go to China go to anywhere in the world the best scientists so far the only difference ni pé wọ́n àwọn country wọ́n ti wà loyal to the country tó ń lò wọ́n tó anẹ́sẹ̀ jẹ́ pé wọn ò tiẹ̀ ní fẹ́ acknowledge ara wọn àti pé ọmọ Yorùbá làwọn mọ́ àti jáde sọ pé ọmọ Yorùbá ni mí o àwa di ìṣòro because country yẹn ti tọ́jú wọn kọjá àfẹnusọ wọ́n ti pay loyalty wọ́n ti sọ allegiance wọn to that country to an extent torí pé kí ni ọlá ìtàn ìran ọmọ Yorùbá àwa la ju ẹran jọbọjọbọ sọnù all those people ó yẹ kí wọn gbogbo wọn ló wúlò tó jẹ pé orílẹ̀-èdè Yorùbá yìí ló yẹ kán máa gbé gẹ́gẹ́ kán máa gbé gẹ́gẹ́. kán máa gbé gẹ́gẹ́ kán máa gbé gẹ́gẹ́. ṣùgbọ́n torí pé ìran Yorùbá a wà nínú ìgbèkùn a wà lóko ẹrú a wà lábẹ́ ìmúnisìn kò jẹ́ ká mọ nǹkan tá a ní kò jẹ́ ká mọ báàlù bí tọ́lọ́run nífẹ̀ẹ́ wa dé àti tọ́lọ́run fi kẹ́ wa. tẹ́ lọ sí space national space eh, kìíní kan ẹ máa bá ọmọ Yorùbá bẹ̀ pure scientists àwọn astrologers àwọn tó jẹ́ pé I understand. So it is it's just orí ọ̀fẹ́ Ọlọ́run ni. With all this, kò sí ọ̀nà kankan tí a fẹ́ fi jẹ Yorùbá. Pẹ̀lú gbogbo nǹkan tí mo kà yìí, Ọlọ́run wá fi ilẹ̀ tó dáa, ó fi kẹ́ wa. Ebi ò lè pa wá. Ọ̀pọ̀lọpọ̀ yìí torí ọ̀rọ̀ oúnjẹ, ẹ̀yìn àwọn ló kó jẹ wá fún wa, àwọn ló kó màlúù wá, àwọn lá kó ga ògúnfe wá, àwọn lá ṣe gbá, wọ́n kó tòmátò, wọ́n kó ata. Mo bi yí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí for the first time kó tó di pé fúlàní àtàwùsá kó tó bẹ̀rẹ̀ sí ní kó tòmátò wá tẹ́ẹ̀ kì í jẹ tòmátò ńlẹ̀ yorùbá ni tẹ́ẹ̀ kì í jẹ ata ni ẹ̀ kì í jẹ ìgbá ẹ̀yìn lẹ̀ fúnra wọ́n mọ̀ọ́mọ̀ ń ba gbogbo ìrè oko yín jẹ́ kẹ́ ẹ má bàa lè lọ ní oko káwọn lè máa wá fìdí yín táwọn bá fẹ́ pa yín kán rí yín pa ẹ̀ tí ì jí kò yé yín kí wá kúrò lápá bẹ̀ kí n bọ́ sápá kejì gbọ́ ẹ̀yin tẹ́ bìlíìfù pé ìyá máa jẹ Yorùbá ìyà ò lè jẹ wá ṣé ẹ wá rí gbogbo àwọn tó pera wọn ní leaders wọ̀nyí kì í ṣe ẹ̀bi wọn àìsàn ló ń ṣe wọ́n àìsàn tó dẹ̀ ń ṣe wọ́n náà pè ní Nigeria malatitis Nigeria malatitis òun ló ń ṣe wọ́n. Nigeria malatitis òun ló àfẹ́tì wọn wọ́n ti fara kó àìsàn wọ́n ti fara kó wàhálà àìsàn yẹn ni wọ́n máa nídìí láti wò wọ́n sàn and that is why tó fi jẹ́ pé bàbá wa professor Banji Akintoye ó sọ wípé tá a bá gba orílẹ̀-èdè wa the first thing tá a kọ́kọ́ gbọ́dọ̀ ṣe ni pé ká kọ́kọ́ ṣe proper orientation fáwọn èèyàn láti ṣe kí ni o láti yọ nàìjíríà kúrò láyé everybody tó jọmọ yorùbá and that is the fact. <laughs> ṣàzánà ó ní what kind of english be that àìsàn ló ń jẹ́ bẹ́ẹ̀ nigeria malaitis ó gba àwọn leaders wa darí wọ̀nyí àìsàn tó ń ṣe wọ́n nìyẹn irú tinubu sí tiẹ̀ chronic one ló yọ Tinubu lẹ́nu Nigeria malaitis ló ń dààmú ẹ̀ gbogbo àwọn tó ṣe gómìnà rí tó ṣe sẹ́nẹ́tọ̀ rí tó ṣe rẹ́pù rí tó ṣe mínísítà rí tó di ipò mú rí ní Nàìjíríà yìí gbogbo wọn láìsàn yẹn dààmú wọn Nàìjíríà malaitis ló ń àfẹ́tì wọn ìdí tí wọn ò ṣe ronú wípé ó yẹ kí ìran Yorùbá dá dúró ìdí tí wọn ṣe ronú ẹ̀ nìyẹn whereas tá a bá gba orílẹ̀-èdè wa gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ wò mí gbogbo àwọn tó síkì wọ̀nyí la máa gbé lọ sọ́fítù tá a máa yọ nàìjíríà kúrò láyé wọn pátápátá including myself kò sí gbogbo wa ló affect ó kàn ní grade by grade ní ó kàn ní level by level ó dàbí àwọn tí ó ń ṣe ti diabetes yìí ṣe àwọn kan wọ́n ní pre diabetes àwọn kan type two diabetes àwọn kan níkan diabetes ó dẹ̀mọ̀ level by level àwọn kan wà tó jẹ́ pé pre pre Nigeria amalitis ló ń ṣe àwọn kan lọ́wọ́lọ́wọ́ pre ní àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé type two ẹ̀ ló ń dàbí wọn àwọn kan wà tó jẹ́ pé fún wọn ó ti jẹ ó ti jí ayé wọn tán tó jẹ́ pé ó ṣeé kó jẹ́ àìsàn yẹn lápá wọn tí wọn ò ní bọ́ nínú ẹ̀. and that is it whereas a lè gbé orílẹ̀-èdè tuntun kalẹ̀ kẹ ẹ wá sọ pé àwọn tó tá àìsàn nàìjíríà malaitis yíyọ lẹ́nu àwọn ló máa wá rule tó bá rule that is pé that foundation itself is ó tún wá fẹ́ wá fún wọ́ọ̀sì ju nàìjíríà tá à ń pariwo pé kò dáa lọ ìdí nìyẹn tó fi jẹ́ pé tá a bá gba orílẹ̀-èdè wa a máa yọ nàìjíríà kúrò láyé ọ á fúrọ̀ṣì ẹ̀ jáde mẹ́ nàìjíríà malaitis àbí <laughs> taisis dẹ́nu sansalan Open fọ́nì sí so that is the part my people ẹni tó bá létí níṣẹ́ ni kó gbọ́ yes west b òmìnira yorùbá nigeria malitis that is the correct one ó tó ń ṣe gbogbo àwọn olórí wa gbogbo àwọn olórí olóṣèlú gbogbo àwọn ọba gbogbo àwọn olórí ẹlẹ́sìn gbogbo àwọn èèkàn láàrin ìlú tí wọ́n rí tó ń ṣẹlẹ̀ tí wọ́n rí ìyà tó jẹ ìran ọmọ yorùbá tí wọ́n dẹ̀ mọ nǹkan tọ́lọ́run ṣe fún ọmọ yorùbá gẹ́gẹ́ bí nǹkan ọrọ̀ ajé gbogbo lọ́nà ní gbogbo ọ̀nà tí wọ́n dẹ̀ kàn tí wọn ò lè sọ̀rọ̀ ẹ o àìsàn yẹn ti kọlù wọn ó ti dààmú wọn kọjá àlà. n tó ń dààmú wọn nìyẹn àwa ń àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àti ìní Nigeria malaitis kò dààmú àwa ọ̀ọ́kadà sọ pé bóyá ó ti ṣe wá díẹ̀ ọlọ́run mọ̀ọ́mọ̀ híìlì wa àti wà healed ọ́ àti lo oògùn wípé àfẹ́ ọlọ́run dẹ̀ gbàkóso òun ní iye wa ọkàn wa ojú wa etí wa ẹnu gbogbo ẹ̀ ló fi ṣí láfi mọ̀ pé ohun tó tọ́ ni kí ìran yorùbá kó dá èmi ń sọ eléyìí fún yín torí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń challenge mi ọmọ yín wọlé ẹ sọ̀rọ̀ mọ́ nàìjíríà ń gan kílà yorùbá ń gan nation kílà sẹ́rẹ́sì pé tá a bá gbà á ìyà ò jẹ yín bí ò pa yín yín ní gọ́nọ́mì. that is why I came on this. mo dẹ̀ ti ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà mo ti ń repeat it often and often. Ah, ṣé rí tó o bá fẹ́ mọ dété òpó ọmọlúkà á jọ sọ̀rọ̀ má tú ọ̀pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọ̀rọ̀ fún ẹ tí bá mọ̀ pé mi ò ṣe ọ̀rọ̀ fún. àwa rìn mo ṣe ìwádìí mi wọ FIRS àwọn tó ń gba owó ní Nàìjíríà yìí that is Federal Inland Revenue Service mo ṣe findings mi wọ bẹ́ẹ̀ mo ṣe findings mi wọ Nigerian Port Authority mo ṣe findings mi wọnú bẹ́ẹ̀. mo ní àwọn details dájú ìyàwó lè jẹun mọ́ never gbogbo eléyìí làwọn ọ̀tá yín rí tán mọ̀ pé tán bá fi lè fàyè lẹ̀ táwọn pípù yìí lọ wàhálà bẹ́ o rẹ́rẹ́rùn o òun náà ṣe fẹ́ kẹ́ ẹ pín lọ́wọ́ ṣùgbọ́n àwọn tó yẹ kó dìde kó ja ìjà yìí àwọn tó pera wọn láṣíwájú àwọn ni àìsàn nàìjíríà malayitis ti kọlù yìí àwọn àmọ̀ bóyá àdúrà lè ṣe kò sí tó kọjá àdúrà o ṣùgbọ́n ibi tó dé lọ́wọ́lọ́wọ́ mi ò lérò pé àdúrà gbé ọmọ àfọlọ́run nìkan ni kó tọ́ wa sọ́nà tá a máa ṣe fún wọn. That is the fact. And that will be all for today. Thank you, thank you, thank you, and God bless you. Ọ ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi ṣí ẹ, ẹ jẹ́ kó rìn. Ó dẹ̀ mọ́ flag wa lẹ́nu wọn ò jẹ́ kí fúgàmù yìí rìn dáadáa. Ó dùn mí, ó ta mí. But yes, gbogbo ẹ̀yin olójúlówó ọmọ yorùbá ẹ pín in ẹ jẹ́ kó rìn káwọn èèyàn kẹ́kọ̀ọ́ àwọn youtube bíi tèmi tí tí àwọn náà ti ń kí ẹsẹ̀ bọ nàìjíríà malaitis lọ torí ìjẹkújẹ ìdá ń jẹ dá wọ́n òun ló fa ìfọ̀síwa lára kí dókítà bá máa sọ̀rọ̀ bá ní you are what you eat ìtò yẹ ká jẹ olóṣèlú tí ò yẹ kó sátẹ̀lé torí tó fẹ́ jẹ wàá sátẹ̀lé ọba tí ò yẹ kó gbọ̀n fún wàá gbọ̀n nítorí tó fẹ́ jẹun àǹsùn ọ̀nà ṣòfò ìjẹkújẹ tá à ń jẹ òun ló ń fa Nigeria malaitis àwọn yẹn wọ́n ti jẹjẹkújẹ kọjá là òun ni Nigeria malaitis ṣe ń dààmú wọn. that is just the fact mo bẹ̀ yín ẹ mi pín káwọn tó kù bíi tèmi àwọn yúùtù bíi tèmi kán lè gbọ́ káwọn náà kí iye wọn sọ jí kọ́lọ́run kó gbà fún wọn ẹ̀yin màámi alábíàmọ ẹ gbàdúrà tí àwọn tó bá gbọ́ kí iye wọn jí kọ́kàn wọn sọ jí I am begging on you and uh, láṣẹ Ọlọ́run ojú yín ojú mi la máa fi rí orílẹ̀-èdè Yorùbá bẹ́ẹ̀ bá ń kọ Yorùbá máa ń lọ nàìjíríà ti ń roko ẹ̀ ẹ lọ kọ́ ẹ pẹ́ẹ́pẹ́ bẹ́ẹ̀ kọ́ lílọ lílọ ní kẹ́yìn bọ̀ ẹ lọ ní nàìjíríà máa túká ni kì í ṣèpè and that will be all god bless ó yá bẹ̀rẹ̀ sí ní kọ́ o ẹ mọ bó ṣe lọ ìbùkún ni fún orílẹ̀-èdè yorùbá ọ̀yà kọ̀ tiẹ̀ ìbùkún ìbùkún ni fún orílẹ̀-èdè yorùbá right now. Hmm. marriage is not a destination but it's a journey that entails patience endurance mutual respect forgiveness and a number of other things to get one to the desired destination but a marriage can be funny at times when it turns to other side like great sadness worry a high level of tension anxiety and depression but do not panic enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefaturoti. For free shipping, the book is available on Amazon.com. For more info, log on to www.widowsadvocate.org or email widowla55 at gmail.com. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now.